السلام عليكم ورحمة الله وبركاته أنت قسم ولا وبالا نجله أنت رأيكياتي يفعل الفاوى دا ألفاوى ألشباوى أسواجوا النبي ومحمد صلى الله عليه وسلم إكيالهم كما بنا بنا تمارا لرا تمارا صحابة عليه àbẹ̀lọ́wọ́n ọba kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́pọ̀tà fàánù ẹ̀yí wa kò láàtàlùkì àbọ̀ kíra tá a fi ń ṣèdánilẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ọjọ́ òní òun náà ni al fi ahkam al-jana'iz wa àlàyé nípa bóòlù àti máa palẹ̀ fún òkú àti bóòlù àti máa bára ní kẹ́dùn page 194 من قصب العرب ان شاء الله ما ينفع الميت بعد موته كون يوم ينفع لن ينفع أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وصلنا أبو هريرة أولوكم أيها المسلمين olóòjì sọlọ́sọ báyìí pé ìdá mátàlẹ̀ ìnsánà ìǹkátà àánú pàmàlùwò ilẹ̀ min salasin tọ́mọ yẹn bá ti kú báyìí iṣẹ́ ti dúró ní àfọ̀nà mẹ́ta ilmu yóò tẹ́fà òbí ìmọ̀ tí wọ́n wọ̀nyẹ ń jẹ́ àǹfààní ìmọ̀ yẹn lẹ́yìn rẹ̀ àwọn sọ́dọ̀ká tó ní tẹ́jẹrẹ lọ́hù àbí sàárà àti pé ń ti lọ lẹ́yìn rẹ̀ wọ́n sì ń jẹ́ àǹfààní sàárà yẹn أو ولد صالح يدعو له أبو ما دا دا تبان سادوا فهو به إمام مسلم بادي سوا وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شوف بايك إن مما يلحق المؤمن من عمله وعفناته بعد موته وما باوكم nínú iṣẹ́ rẹ̀ àbí nínú ìṣẹ́ dáadáa tó bá sí lẹ́yìn ikú ẹ̀ ilman alama wa nashara ìmà tọ́kọ̀ èèyàn àbí tọ́ fọ́nká àpèjọ àpòlọpẹ̀jọ irú tí ó dáa kí ẹ tẹ̀ kó fọ́nká yà ní bí ó ló ṣe ọwọ́ àwọn àti màṣẹ láǹfààní wọ́n lè sọ́ọ̀lẹ̀ ń kan àwọn tó fi ilẹ̀ tí ń sàdúrà fún. ومصحفا ورث بقرآن tó fi ilẹ̀ táwọn yẹn ń kà táwọn yẹn jogún tó ń ka Kùránì yẹn àwọn masjid bana àwọn àbí masalasi tọkọ àwọn bẹ́ẹ̀tẹ̀ lè ibnu sabil bana àwọn àbí ilé tọkọ fáwọn ọmọ òrukàn wọ́n tún wáyé ní àjò afọ̀n àwọn tó ọ̀nà dáná àwọn náhàrin àjẹrà àwọn àbí omi tó gbẹ́ táwọn yẹn ń dábàá bọ́ òní kànga ni odòlọ́là ni ọmọ ìrẹ̀ zárì àwọn sẹ́dàkà tó ń àrọ́jà omi máàlì yìí ní sí àti ìwà àti àbí sàárà tó ń gan sí lójú ayé rẹ̀ nígbà tí ń sẹ̀mí yẹlò hako min bá rí mọ́tì yóò máa bá nígbà tó wá kú ọmọ ibn Majah lọ́gbà dé sí wa gbogbo eléyìí àwọn hadith akọ́mọ síwájú nìyẹn wọ́n ti lọ́wọ́ anábì sallallahu kí ló tún kù tí mi àti fáwọn òbí mi lẹ́yìn kù. دعاء الله كما تدعوه قال تعالى والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان اما تواندي لين وما تدعوا فان قولوا بفرجي واتا وما يفر بادوا قالوا ايماني امنا فرجي بانوكم اسم الله نمبر تري علم النافع الذي نشره واذاعه المدادة tó sàǹfààní tó gbó ó tan ìmọ̀ yẹn ká táwọn yẹn jàǹfààní ẹ̀ wà lára sí ilmu tawhid pàápàá jùlọ tó jẹ́ pé ìmọ̀ àkídà ìmọ̀ ọlọ́ọ̀lọ́kan tó àsìkò yìí tó wọ́n jù nìyí ìmọ̀ àkídà tó wọ́n jù nìyí ẹ bá mùsùlùmí mi kóra àfáàní tó bá sọ̀rọ̀ jáde ah, ah báyìí wa tó jama pàápàá jùlọ jama تعلم بأحكام شرعية كيدا بمنقع ما شريعة من تفسير تفسير حديث وفقه وناوي ذلك فيها بيلو أوديوا ألاما إلى مجي أنما موصولة أنما مقصودة علم موصولة لإما فيها فيما تعرف فيها كيبون رابي دبتع الله فيما صرف فيما نحو فيما بلاغة أبو ongan kọ́ni target but a lè rí mẹ́ta ń wá ẹ̀ ká lò ló fi jẹ́ mọ̀ tawhid hadith tafsir wa ima fiqh ongan ni màtá ń fẹ́ ongan ni ó mú iṣẹ́ tá a fẹ́ ṣe yọrí wa alaikum salam. bẹ́ẹ̀ ni ó náà wà ní ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìmọ̀ ọmọ òṣùlà ló dàn the mathematics àbí gbogbo ẹ̀ wà bẹ́ẹ̀ english everything pàápàá jùlọ lórí ọ̀tún wáyé gbà yìí tí ọba lọ ka kí ó láì kàwé kéèrè ẹ̀ náà lè yẹjú tí wọ́n wà ní ní lápẹ̀jú ni tí wọ́n bẹ́ẹ̀ pin ogún láì mọ̀ mathematics ó lè ó lè lógún pin ó ní sẹ́mìnà àlì pin ogún orí mímbà wọn ti bẹ̀rẹ̀ kó sábà pẹ̀ sáà ní bàbá kan kú báyìí báyìí báyìí wọ́n pe ogún yẹn ní mìmbàríyà mìmbàríyà ọ̀kan náà wọ́n pe ní òmùríyà ọ̀rọ̀ tó rújú ni wọ́n pe lọ Umar bin Khattab radiyallahu anhu ẹnìkan ló níyàwó ó yẹ fìyàlẹ̀ àti bàbá ó fìyà àti bàbá lẹ̀ ó yẹ níyàwó àbọ́kò bíbá ọwọ́ akú gbówó ti pé ogún ẹ̀ ọ̀rẹ́ ó sì ń pẹ̀lú o ọ̀rẹ́ tó bá dúró practical ó ṣòro gẹ́gẹ́ bí ẹja pin èèyàn níyàwó kò bímọ àbí no ìyàwó ló kú àfọ́n ọlọ́pàá kan náà ló kú ìyàwó ló kú ilé ìtọ́jú tó ṣẹlẹ̀ yìí ìyàwó ló kú ó wá fi bàbá àti ìyá lẹ̀ ọ̀dọ̀ fọkọ lẹ̀ kò lè bímọ. ọmọ rẹ bẹ́yìn ọkọ rẹ̀ ní one over two àyíbẹ̀ kọ́ ni. ìyá ní one over three kí ló kù nìyẹn ó di ó di tẹ́lẹ̀ tí bá pín sí ọ̀nà alápèjúwe àti gbogbo dúkìá sọ́nà mẹ́fà tọ́lẹ̀ mú three àti two ẹ wò ó basic fún six dẹ́rẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ di tí bá ọkọ̀ ní one over two one over two that is three ọkọ̀ pọ̀ okùn mẹ́ta nínú six ẹni ìyá ní one over three one over three six mélòó ni méjì àbí so ìyàwó méjì èló lẹ́ẹ̀ sílẹ̀ fún bàbá àwọn ẹ̀kẹ́ ìbíà. ọ̀rọ̀ ṣe wọlé omi ìsọlù ọ̀rọ̀ lórí pé tí obìnrin bá kú ọkọ rẹ̀ ní one over two tí ọmọ bá kú ní òbí ma ìyá rẹ̀ ní wàlú bá tírì wọlé omi ìsọlù oníṣẹ́ ní mọ̀rọ̀ ní asọ́lù tó bíyànjú báàsì ní sọ́fúnrẹ́ mi àti ẹ̀pà fẹ́sì oníṣẹ́lù sọ wúyẹ̀ mi ní báàkì ní tọ́sẹ́kù ní kéṣì bẹ̀ ó mọ̀ ní. bàbá máa mọ ẹ̀yọ̀ kan ẹ̀yẹ bàbá jẹ́ nù ọmọ náírà tólóso bá kí wọ́n máa ń pè ní òmòríyà wọ́n ń pè ogún yẹn ní òmòríyà ó ní tólóso bá kí ni one over ten de dẹ̀dẹ̀ ní ní amount lókun yẹn kí ni ìyàwó mu èyí ò mọ ẹyọ kan bẹ gbọ́n wọn pàtẹ ó di èyí ooo méjì yòókù sálẹ̀ sálẹ̀ wí gbogbo mọ̀ ní ilmun lọ́wọ́ ilmun sọ́ọ̀lẹ̀ ilmun náà fẹ̀ yàrá wa bó bó mọ́ni kọ́ra bọ́ sọ́ni kúlé ń pẹ́jà wọ́n kọ́ Chinese máa ń bá gbọ́ Chinese nígbà sọ́ni Chinese àbúkọ̀ tẹ́ Chinese yìí mọ́ ọ́ di etí bá. minister of finance minister of war, minister ó di yẹ pé everyday wọ́n máa ronú bóòlù bó ti rọrùn máa àfa àbúrò ajá mi wọ́n pè ní mọ́tàkì wọ́n pè ní Usman afẹ́ gun ni pẹ̀lú brother latif abdulkareem à ń gun ní mara bàbá ìlú mọ́lá ẹ̀mísùlùmí ìsìlẹ̀mí ní alákò kó ma báyà alákò kó ma báyà padà sẹ́yìn padà sẹ́yìn ọlọ́run ẹni táwọn jọ lọ ní báwọn bá ti di ramú báwọn jọ lọ sí àwọn ẹ̀ka òkú ní sixty four people ló kú láti nàìjíríà nìkan báwọn ti kú dára ni làbá ń sọ ṣọ́ra pẹ̀lú abdulkareem sí ká padà ká máa lọ sí ká padà bẹ́ẹ̀ ni kò bàbá ìgbàlá bàbá ìgbàjá pálí bàbá ń fẹ́ ìdíjà wí àwọn ọlọ́pàá ti dé wọ́n ti ń kílẹ̀ wọ́n ti sí gbogbo àwọn túbọ̀ wá wọ́n ti sílẹ̀ gbogbo bẹ̀tù wíwá sóòlọ́ kí àwọn táwọn fẹ́ yẹn wọn ò fọwọ́ kà wá. láàrin ten fifteen minutes wọ́n ti kílẹ̀ gbogbo òkè so gbogbo òkè di àtàwọn tí wọ́n ń sàpò ní àtàwọn tí wọ́n ń sàpò àwọn táwọn fẹ́ yẹn wọ́n fi wálẹ̀ bá a ti ráyè lọ lè sọ òkú wa nírọ̀rùn ni bọ́lọ̀ ti bá wa sẹ́yìn jẹni èsì tó tẹ̀lé báyìí wọ́n ti gbé kékeré wọ́n ti fún wọn wè wọ́n ti pé n ti ń fa jáàmù yìí láwọn yẹn fi ń kú ni pé àwọn tó bá sọ̀kò tán ìgbẹ́dẹ̀ wọn mọ̀ darí bọ̀ wá wọ́n ti wọn wè ọ̀nà èjì àwọn bá sọ̀kò tán ò padà tẹ́yìn mọ́ ọmọ lọ sí ìrúlú ni ọmọ lọ sí sọ́tẹ̀ lè tọ́ nínú mi tó jìnnà ó di ọ̀pọ̀lọpọ̀ máa sọnù bọ́ọ̀tù ó wọ́n pèsè ẹ̀kọ́ sọnù ju kó kó kú lọ ìrònú ni ó di calculation ni ó di yé wa wàlá ó ti ké ó di yé wallahu ta'ala a'lam. naam kí ni a wí nima jim abi abi no ma alwal salih abi nima dal wal salih o ma dáadáa ti ma sabla àti kọ́mọ tó wúlò fún ọ àti kọ́mọ kó jọ́gbọ̀n yẹn ló ma dáadáa ní gbogbo ọmọ ní ewúro fọkùnrin pátá òbí ẹ̀ ló bá kú tán mo sọ ma pé sísà kan ní wàláhì òun ọmọ pé èèmọ̀ tọ́jú òbí òun òun ló lọ́ngbà kan òun tí màá tó ń gbọ́ wà nínú tó mọ̀ pé kí ìgbà wà lé ọkọ ọkọ ẹ kó gbàgbé bàbá àti ẹ ó náà ó náà wàláhì. الولد الصالح وهو في ميزان أبي أو أنه نشاء أسواه به خططا دعاءه لأبي فأقبع دعاء الدعاء ثم بس دعاء به ẹ̀sọ́ ti fún mọ̀ mẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni wà lè dé ilẹ̀ ẹ̀kọ́ jẹ́ mọ́nìkọ́lì àbí ìdí àbí bàbá nìkan lọ́sà bí àfẹ́ àbí àbí lẹ́rọ̀ iṣẹ́ ìjọba bá ṣe gan-an ó tẹ̀lé àfáwọn òbí rẹ̀ kò sálà fẹ́ kó mọ dáadáa ní táwọn bẹ́ẹ̀ rán lọ ọkọ̀ lẹ́kọ̀ọ́ bàbá yẹn mọ̀ gba ẹ̀sán nù iṣẹ́ rẹ̀ onímọ̀ fi وذلك لما في ابن في إسناد حسن عن أبي هريرة رضي الله عنه إليه يريد أن تريد حديث أربع أنه ابن مجا فلو إسناد تفسر له لو سيدنا أبي هريرة وقال قال رسول الله إن مما يلحق المؤمن من عمله إنه كما أبا مؤمن لا يكوره إنه شارع وعصناته بعد موته إلما علمه إما تبقى قوية والنشر وتدفع ولد الصالح أن تركه اتمنى انا دوما في له ومصحف فرصه ابي قران دوما في له او مجد بناه وابنازه في له او بيتا ابن السبيل بناه ابي اللي تقف فاهموا تقولوا يا جو ونهر اجراه اتي كان غتوب ادو وصدق من اخرجه من ماله في سيحته وآياته أدو ويلحق من بعد يلحقه من بعد مسبوبيه ببال ولا هذا لولي لي فأي عمل صالح يقوم به ولد يقول في ميزان أبيه gbogbo iṣẹ́ tí ọmọ bá ṣe yọ wà nù iṣẹ́ àwọn òbí ẹ̀ wà lóde ìhì wà lóde ìhì ó di yé olùdá fún aníṣẹ́ ìṣẹ́ náà. nọmba five asáwọ̀mọ̀ ànúhó ìdá àmáta wà alẹ́ ìsìyà tó kù bá kú tó bá jẹ gbèsè àwẹ̀ inú tí yẹn ṣe ní pé kéèyàn sọ gbèsè yẹn fún un. راجع مفصل تفصيل في ذلك في كتاب الصيام ما راح يقول لك قانون كتاب الصيام لما 6 بما سوى على عج عنه كيف الحاج فهو بيه راجع ذلك في كتاب الحاج لين لو كتاب الحاج أفكا ما وعدين يواني كنت دابي نمبر 7 صدقة عن الميت كيف تتعرفه ورد في ذلك الأحاديث àwọn àdísí wa tó pọ̀ ń bẹ̀ mínà ha àna àìsà radiyallahu anha lọ́mọ bàbá sayida àìsà àna rajulan qala inna ummi tufliyat tufliyat bàbá mi sàláìsì nafsaha wa azunnu a law takallamat mo dẹ̀rù kútó kúmọ̀ yáyẹ lè sọ̀rọ̀ wọ́n ti fẹ́ kúnu tasadaqat kò bá ti sàárà wala alaha ajrun in tasadaqtu anha sai ti ma ti sàárà fún yáyẹ mi sí bàbá yáyẹ mi kàlà náà ànábìdí bẹ́ẹ̀ ومعنى أفتلت أي ماتت فجعة أبقودي ولا تجنى أبوك كقودي ما يلعب وعن أبي هريرة رضي الله عنه أن رجلا قال للنبي صلى الله عليه وسلم قال أنا كنت متحدث قال النبي صلى الله عليه وسلم أن رجلا قال للنبي صلى الله عليه وسلم إن أبي مات وترك مالا تمام كده فوتو بولي ولم ينسى مكو سي وصية فبيكفر عنه عن صدق عنه سيد ما سيد سارا في وصية يقوى سيريره قال نعم انا بني بيني وعاذا ابني عم آم متربى لي سيوابي رواء من أبي رواء من وعابا دل أن صدقة تنفع الميت ليس فكيس عراما في كل أنفاني سواء كان في الذين صدقوا بها في آياته وبعد كل دونتون في سعراء من تبوى العيني واستمر نفعها بعد ما تقعوا ينجف عليها من كله أصدق عنه أحد أولياءه بعد ما بقى كلنا واجبه بعد سعراء كان نواوي رحمه الله إننا وفي هذا الحديث جواز سلك عن المجد والاستباء بها إنه حديث ما يقول أدعى كي واستعراء فقه على النفس وعند الصواب يسلقه وينفعه إيه، آه، ولقلي يسأل يوم باريس ما سلافا وينفع مصدق عيدا عنده استعراء جواز وهذا كله عدم عليه المسلمون وقولي على المسلمين في ألمان mọ̀ pé mẹ́rin mọ́sùn bá ti tẹ̀ ẹ̀mọ́ àgbà òyìn ẹ̀lẹ́ ìkàtí mọ́ àbíbẹ̀ ẹ̀kọ́ ni farhat fi zalik àwọn kéèsì ẹ̀kọ́ ti ń bẹ̀rẹ̀ alìyẹ̀dí lùkìrá àti lùkùrán wà wà àbẹ̀ sọ́wọ́bù olùmẹ́yì lùlọ́mà alìyẹ̀dí lùkìrá àti lùkùrán wà àbẹ̀ olùmẹ́yì káàmì lá kama ti ma fi bisimilahi kulwala kuran ko di kuran ẹjọ́kẹ́ bisimilayi kúlú wàláwò àtẹjọ́kẹ́ odidi koran gbogbo koran ọjọ́kẹ́ ayé ẹ̀kọ́ ni sílẹ̀dá ayé gbàgbọ́ bisimilayi wàlíyọlá àhàzùfì záàlì ndé kátó wá sàkè tì í sàrẹ̀ àlìyẹ̀dìzù kìrìtà koran wàwá àbẹ̀ sàwábẹ̀ àlìmẹ́yì ṣé ó yẹ kí yẹn ka koran kí yẹn nílá dàrẹ̀ máa bókù ka koran bókù méjì nìkan sani bisimilayi mẹ́ta mẹ́ta kílẹ̀ dàrẹ̀ máa bókù sani bi ọlọmọta wàlá bisimilayi mẹtẹmẹta gba àforíjì kù ọlọmọ tàbí ọ̀rọ̀ tòkìrà wọn ẹgbọ́n mi yóò bisimilayi mẹtẹmẹta kílẹ̀ dàrẹ́ máa bókù ọlọ́run wọlá bisimilayi mẹtẹmẹta bikulu bisimilayi kulu wàlá mẹtẹmẹta kò foríjì kù wa ọ̀rọ̀ yẹn náà tàbí ọ̀rọ̀ tà ẹ́ kí ìyàtọ̀ rẹ̀. Hmm? ẹ́ iṣẹ́ ẹni ẹ̀kọ́ ni iṣẹ́ ẹni tí ọkọ́ lò ní. Ah, ọlọ́wọ́ mọ́tò àwọn ará bisimilá ní ẹ̀yẹ́ fi tẹ̀wá fún mi ẹ̀yẹ́ fi kẹ́rì ẹ̀yẹ́ fi tàtẹ̀kù tàwọn yẹn ládàá ní kó máa àbí bẹ́ẹ̀ kọ́ ni kí àwọn àwọn ara على يقول لم يثبت ذلك في حديث الصحيح أن النبي صلى الله عليه وسلم آه ريالي يبقى عن الإسلام يقول الله بسم الله عبدك وعن المطوع ولا يثبت أنه, أنه فعل وقال سبع فالسنة ترك ذلك تبع سنة مكوية مسيح وليس مع الذين يجيزون وصول ثواب القرارات الموتى الدليل إلا قياس أفي, أفي قياس على وصول الصواب صدقات كما سعر وهذا قياس لا قياس يجي كفر لي يعني عادي من أمور الجيبية يعني عمر تقبل احتاج إلى نفس الصريح كان في الرات نفس دولي عليه يدل عليه ولكن حسبك في هذا ما تقدم ما ما يقوم به الولد الصالح من عباداتي أما تو يقول انتي او ما تنسي اليوم ما باو كنا عبادة سواء كانت سواء بات سواء كانت قراءة القراءة في القرآن أو غيره أن ما بات القرآن لا دوم ابوك أن لا يكون مثل عدل أو لوالديه اللهم قد يدي لا لا تو ما يبان ده فما أبيه تلا أبيه ولا لا ilé kéwú kàbáàlìkà yóò sọ̀láàtù alùlẹ́yì fúta náà ni kàbáàlìkà náà náà wípé láyà jésù sọ̀láàtù alùlẹ́yì wípé kéèyàn kéré fòkù لأن الصلاة لم يسقط عن عبد في آياته بحال من الأحوال torí ìrùn ògbọ́ fún ẹni tó wà láyé kò ní gbàgbà tó gbọ̀gbọ̀ láì nízo àyùsọ̀lẹ̀ àánú láfàrídá wà láàánú àbẹ̀dá torí náà kò sí ọba mọ̀kí ẹ̀rọ mọ̀kí ọ̀nà yẹn kò bá kílẹ̀ sí tó ní ara ọ̀ ọbọ̀ sí fàfi kìtàbù fẹ́kẹ̀ ilẹ̀ ìsìlámi inú tíra náà gbé síkìlì ìsìlámi wà àdìláti àtàwọn ẹ̀rí ẹ̀ lè ustaz dr wahab al-zahili jùlọ fani ní volume 2 اختلف العلماء في وصول ثواب العبادات البدنيه عدى لك الصلاة وصلاة القرآن إلى غير أفائلها على رعيد أفهم وايك أما أفهم يقين لولي أما يتفني فراشي يديهم بصلاة القرآن أتي بيلو بيلو غير فا بيجان تيوسي أما رايو عنفية ولا عنابلة متاخر الشافية وملكية وليوصول كرات الميت أعبو أن يفهم الحنابلة عتوا حنابلة أحمد بن عمبل إنه متأخر الشافعية عتوان تودين أمالي إمام الشافعي والمالكية عتوان مالكية بوصول القراءة للمجلس ببوابة كويتي ما القراءة فوق يوم أبا كان بسم الله في وضع يوم أبا إذا كان في حضرته دعا له أقبعه لا أبي عبيلا يسوه ولو أقمت الناس لأن المحل القراءة تنزل فيه الرحمة عن ما فقال عنده والبركة البركة ودعاء أكبر دائن دي متى دعاء لي بعد وقت كنا انتهى رجال القبول علينا قولوا بعد معنا صاحب متقدم مالكية انه راية أسواجنا مالكية ومشهور عند الشافعية توهم الشافعية أوائل عوالي رقو للوصول الثواب العبادات المحدة لغير فاعلها لا دار لتلو مين كلانا نفيا أنا فيها ذلك المختار عدم إجلاس قارعين ليقرأوا عند القبر إذا سردنا ذلك أكم أكب صبرون به لما كراهة الإجلات الكاسية ذكرت ثم كقرآن فوجكو يقرأ عند الكفودكم بتعريف مع كقرآن فوقو قالوا في باب الحج وليس من باب حج غير ظلمي للإنسان أن يجعل ثواب عمله لغيره كتير بقى في حاجة ظلمي كقرآن ظلمي هانيه صلاة كان عمل سواء صلاة كان عمله أو صاما أو صوما أو صدقة أو غيره غير غيره وأنا هذا لا ينقص من أجر شيئا كل ذلك ككمن إشارة ككام وكان الأنابلة أمان أحمد عبد أنبل يقول لا بأس بالقراءة عند القبر أما نكو سابقا كي أجوب بسعري كذلك عندنا كنا من بسم الله كل الله ككام لحديث متقدم متقدم فضي من دخل المكان فقرأ سورة ياسين تلقى ياسين أخفى عنه عنهم يومئذ تقرأ جنزي يموز بيه في فنجوه ليلة قبيب لا داري وحديثي الحديث من زار القبر والديه انتبه لو تسع آه، sàárè tí wọ́n ya na ziyara a àwọn òbí méjì wàfàkàrà ìndàhù àwọn ìndàhùmà yásin tó bá ka bí sàárè wọn àbí sàárè bàbá rẹ̀ tó bá ka yásin gófèrè mi méjìlẹ̀ wọn ní hujja ni mo yọrọ malikiya ni makuru ni kama ka qur'an fuku baba ti kuta abilo ni sa'ire li anna laysa min amal salaf fuku lakin mutaakhirin mutaakhirun ala annahu la ba'sa fi qira'ati al-qur'an ونكو الشابرون به والذكر في ذكر وجعل ثواب المكان ده لمبقه ويحصل له أجر أجر إن شاء الله في الأدمان وكان متقدم الأنفية أما سوى جنة وأنفية بقى المشهور أنه لا ينفع الموت ثواب أو غير عمل يقول تقدم وفانفع ليه تجارني الصلاة عنه بيان كنسون قضاء عن كي أصبح سعوان ودي فجر تابلو وقراءة متأخرون من أم بوصول الثواب القراءة الميت يراو ينفعوا وما رعاه المسلمون حسنا فهو عند الله حسن يعني له لون نداني. واذا ثبت ان الفاتحه تنفع الحي المندوق فاي كبار في فاتحه يوسي انفان فتوى لا يتي انكتا بيجوجي يا بيجوجي هل ذا ستين لك بي ما يريك انه رقيا انا في يوى بي رقيا كان نفع الميت بها أولى لذلك كذلك يقول مذهب متاخر الشافعي كمذهب العائفة الثلاثة أما الشافعية تدقوا فلو آه، بتاعوا ملي موي لا يولم نبو لا لا لا نعم. من قصد به إيه نفع الميت تقول عفا تخفيف ما هو فيه نفعه وإذا إذ ثبت أن الفاتح لما قصد به إيه القارئ نفع المظلوم ملبوس نفعه وأقر النبي صلى الله عليه وسلم بقول ما يريك أنها رقية رقية أي قصد ألا إمام وعمية كان يعلمي بها أو لا يحب حفقنا بفداد الله جوز قاضي حسن على تجار على قراءة القرآن عند الميت هي إيه لما فاوى قاضي حسن حسين نحن بيت عن فقه بن السلاح ويسر اللهم اللهم عوصل ثواب ما كرعناه ولو لا كدا كي نتا كي ما مفل فلان فلان بجع أدوى يجعل دعاء قصر ولا يختلف في ذلك قريب وبعيد كل يوم أدي تسمى لكن زوجي ما سيكون أبرون به وينبغي قدم ينفع هذا أنه إذا نفع الدعاء وجاء يحظى بها ليس بالادعي وفي لك كده تقول تشبع باني يعني. يجوز لأن, لأن يجوز بما لا أولى أن يجوز لما يكون أنت وجدت كيه يجوز إلى هذا لا يختص بقراءة بل يجوز في سائر الأعمال إليك تكون قراءة كذلك مبوشرين أما الصلاة وتلاوة القرآن والذكر صلى الله على النبي الكريم وعلى آله وعصر معين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته